Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Ọmọ tó bá wọlé ẹ̀kọ́ Mùfúlihún. Oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. Mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. Mùfúlihún Cooper School ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. Fáwọn kẹ́kọ̀ọ́ láti ìpele Prinasi, DSS class, kẹ́kọ̀ọ́ sí wà kọ́gbóyèdè Sound qualitative Islamic and Western education memorization, competency in Arabic language, daily Quran memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè, Muslim ìfẹ́lódún ìjó behavior Ìbàdàn, bákan náà ni wọ́n wà ní Muslim mọ́fọ́lárò, Ajibola street, beside Alafia bread in Ìbàdàn, telephone zero eight zero five two six one five three zero eight láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mọ́ àwọn ọmọ wa lọ Muslim. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكيا يا رالي أن يلوم فيه تو يتو ويتو المفلحون èyí tí ẹ̀kọ́ Muslim group of schools tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá máa bá ní sàlékún àgbéga fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ al gbogbo àwọn òbí alágbàtọ́ àwọn old students wa àtàwọn mùsùlùmí míì tí wọ́n dá sí ètò ìfẹ́ tí láǹfààní àti máa gbọ́ wa lórí rédíò nìjíra fourteen forty four ọlọ́run bá ní sàkálùkù lẹ́sàn-án rẹ̀ jẹ́ ká jọ sóríire láyé àtijọ́ ògbéǹde àlùkìyámà tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èlé pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa bẹ̀rẹ̀ nabila kamaldeen tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim sabbaha lillahi ma fis samawati wa ma fil ardh. وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون قبو مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀. Ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ wa bẹ̀rẹ̀ míì náà kó tún fún wa ní àyọkà láti inú hadith rahima oyèbámdí bismillah. قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من نمام Rawahul Bukhari you are Muslim. Translation The Prophet of Allah, peace be upon him, said, The one who goes about with calumnies will never enter paradise. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. One, We should avoid calumny. Two, We should move away from gossip and slander. Ọlọ́run mẹ́ta ọmọ ẹ̀rọ gbàgbé ìmọ̀láìláì o kọ́ ọjọ́ kan wúlò kó o sì bá ní jẹ́ kan torí láyé àtijọ́ ògbéǹde àlùkìyámà àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin arúgbó Ọlọ́run eléyìí ni part two kúnú rọ̀bàní jim the true servant of Allah àníṣẹ́ bò la ṣe fẹ́ jẹ́ ẹrú ọlọ́run tòótọ́ bò la ṣe jẹ́ ẹni ọlọ́run òun là ń bá bọ̀ ibi tá a dé òun ni pẹ́ni tí yóò bá jẹ́ ẹni ọlọ́run yóò nífẹ̀ẹ́ àlùkùránì ọlọ́run púpọ̀ yóò mọ̀ yọnu rọ́bìnbì yìí mìnìhájá wàdùsúrọ̀n yóò jẹ́ ní tí ọmọ yọnu sí kùránì pé ńlò wọ́n máa lò nínú ìlànà ìsẹ̀mí ayé òun òfin ọlọ́run tó ń bẹnu kùránì òun lòun ó fi máa dájọ́ bákan náà lò wọ́n máa lò fún lìṣù únì hayati gbogbo ìsẹ̀mí ayé mi o mo fẹ́ di walking quran alukur'an yẹmí alalarù èmi ò ìsẹ̀mí ayé mi fẹ́ kùránì ni tọ́ba rí bẹ́ẹ̀ ẹjẹ́ á tún máa tẹ̀síwájú àáfàá lẹ́ẹ̀rẹ́ ni tí yóò jẹ́ ni ọlọ́run tòótọ́ o yìí wàyúkìdùn ìmánà dáàkìlà nàfsì àáfà ló ń tàn ìmánì gbogbo ìgbà ní ìmánì ọmọ ẹjí nínú ẹ̀mí rẹ gbogbo ìgbà ní ìmánì rẹ̀ ọmọ wà láláàyè tí ìmánì rẹ̀ ò ní í ṣe kí ni o tí ò ní í di òkú àáfà níta bá ń sọ̀rọ̀ pé ìmánì ọ̀ wà lára èèyàn kò tó lè jẹ́ ni ọlọ́run àti gbogbo àríkánù ìmán àfíìsà àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà yóò gbàgbọ́ yóò nígbàgbọ́ òdodo pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run èyí ò lè jẹ́ ni ọlọ́run ó nígbàgbọ́ pé ọlọ́run pé méjì mẹ́ta mẹ́rin márùn èyí ò lè jẹ́ ni ọlọ́run pẹ̀lú rẹ̀ yóò gbà pé kúlì húwà lọ́wọ́ ahad alẹ́ yọkan lọ́lọ́run òun nìkan ló sì darí sánmà àtìlẹ̀ ẹni tó ní ímánì yóò gbà pé gbogbo ibi tóun bá wà ọlọ́run ọba àlékè ọlá ń rí òun tó bá fẹ́ kówó òun jẹ kò ní lè kówó òun jẹ tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn kò ní lè sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn tó bá fẹ́ ṣàbòsí kò ní lè ṣàbòsí ìyẹn lọ́fà tó jẹ́ pé ímánì yìí òun lọ sọnù lára ọ̀pọ̀lọpọ̀ èèyàn àáfà lẹ́ni tó bá ní ímánì yìí òun náà ni iṣẹ́ rẹ̀ ó tún máa jọ iṣẹ́ ímánì èyí ò lè sọ pé òun ní ímánì títẹ̀ ímánì ò délẹ̀ kọ́mọ̀fẹ́ ṣe ímánì kálukú wa àfi ká ṣiṣẹ́ lórí rẹ̀ àáfà tó ní pé ímánì yẹ gúdù wáyé ń ìmánì máa ń lékún ó sì máa ń dínkù yẹ̀zídù bí tọ́hát wàyà ń kùsù bílí màá sí ìmánì máa ń lékún tá a bá ń ṣe tọ́lọ́ ẹ̀yin náà já wọnú rọ̀mọ́bọ́n tá a wà yìí èmi tí mò ń sọ̀rọ̀ gbà pé ìmánì mi lékún nú àwẹ̀ ọlọ́mọ wa bí ọ̀tá àwùbá lọ tán méjì òtún yòrò ìwọ náà tó ń gbọ́ mi ìwọ gán mọ̀ pé ìmánì rẹ lékún gbogbo sẹ́ẹ̀ dáadáa àwọn tọ́hát àwọn kásẹ̀lẹ́tọ́lọ́ à ń à ń kírun wákàtí márààrún à ń lọ táwùtírì à ń jí lóru à ń ṣe ìtọrẹ àánú táàwẹ̀ bá lọ tẹ́ ẹ mọ̀jà àfa àwọn iṣẹ́ eré ilẹ̀ àfa àlẹ́ tó bá ní ímánì ẹ mọ̀ rí pé àwọn iṣẹ́ ìtẹ̀láṣẹ ọlọ́run yóò máa lè ṣe bọ́ bá ṣe wá ń ṣe é ímánì rẹ̀ ọmọ lò òkè wàyà ń kú sùbílímà á téèyàn bá ti wá ń yapa àti ọlọ́run téèyàn bá ti ń fẹ́ lọ́run ímánì rẹ̀ ọmọ yòrò làáfà wa sòfìyànù sáórí ọlọ́mbanìkẹ́ wọn wọ́n ní láìsàl ìmánu bìtàmánì wàlà bìtàhálì wọ́n ní fẹ́ rí mọ́nì fẹ́ wò kèé pé nké èèyàn kẹ́ máa ń jẹ̀ràn rẹ̀ àbí nké èèyàn máa rò fàmà fi sọ̀sọ̀ àbí nké èèyàn máa pàpè mọ́ra rẹ̀ ìmánu ètè báwọn o wàláàkì mọ̀ wákọ̀rọ̀ fìlọ̀kọ́lbí wọ́tọ̀ dákọ̀ ìlàmọ̀ àtẹ̀ntì ń jẹ́ ìmánì mi tó jókòó pẹ̀tẹ̀pẹ̀rẹ̀ ìmánì tó já sí pé sẹ́tà ń ṣe ọwá ń sọ ọ́ di òdodo ẹlẹ́rìí fún ọlọ́run àtẹ̀ká tó lè jẹ́ ni ọlọ́run ìmọ̀ọ́nì wa gbọ́dọ̀ múnádóko ìwọ tó olóò nígbàgbọ́ òdodo nínú ọlọ́run o tún ní wà nínú ẹgbẹ́ burúkú o ní wà nínú àwọn ẹgbẹ́ ayé tí wọ́n tún níbi kan tí wọ́n ń ṣèpàdé tí wọ́n níbi kan tí wọ́n ti máa ń pe ọkọ̀ èṣù tí wọ́n tún níbi kan tí wọ́n ti ń pe nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ìwọ tó olóò nígbàgbọ́ òdodo inú ole rẹ ọjọ́ inú ilé yìí ni iwotu olo ìwọ tó lọ nígbàgbọ́ òdodo ẹ̀sìn ìgbàgbọ́ òdodo ló ṣe ọgbà kọkàn ṣoṣo ọlọ́run ó nígbàgbọ́ nú àwọn òjìṣẹ́ ọlọ́run ó nígbàgbọ́ nú àwọn màláíkà ọlọ́run ó nígbàgbọ́ gbogbo rẹ̀ ọ̀sán sáyé ọjọ́ kan ń bẹ táàbù ó yawma yaqumu nnasu li rabbil alamin ọjọ́ táàbù wájú ọlọ́run kí kálukú ọmọ rojọ́ ọlọ́run wọ́ọ̀rù yẹ̀sì gbogbo àwọn tí wọ́n èké mọ̀mí ní òdodo ọjọ́ náà ó nira fún wọn ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kò sì ní rọrùn fún wọn ọlọ́run abẹ́ọ́ ni ó jẹ́ kíjọ́ náà rọrùn fún wa àáfàá ní mọ̀mí ní orígun yimani rẹ̀ fẹ́ẹ́ fà yọ gbàgbọ́ yóò ní gbàgbọ́ náà kádàrá yọ gbà pé ọlọ́run máa kádàrá àwọn nǹkan kan kò ní í já sí pé gbogbo ń tó bá ṣe ayé náà ni béèyàn rẹ̀ kú ayé ló pa bọ́mọ rẹ̀ kú ayé náà ni bíjẹ̀mú rẹ̀ nira ayé ni òjò jẹun ayé òun náà ni ó tún fẹ́ẹ̀ kan sí ọpa tí wọ́n sọpọ̀ ọjọ́ kan náà kọ̀ wá sí ìkankan tọ́lọ̀ ń ṣe mọ́ torí nàìjíríà yẹ ìmọ̀ọ́nì wa wo kọ́lọ̀ ọba àlejò ọlá kọ́ máa là wá níbi gbogbo àwọn aburú àfààní ẹ̀rẹ́ ní tí ọ̀jẹ̀ ni ọlọ́run yẹ kú mùbìlì wà jìbá wà nà wá sí èèyàn ò lè jẹ́ ni ọlọ́run tòótọ́ lẹ́ni tó ń fi ọ̀ràn yàn ráre bó o ò lè jẹ́ ni ọlọ́run kọ́ ọlọ́run sàṣàlà àtú lọ́wọ́ lásìkò òun ọ̀rẹ́ yẹn a sọ fún ọ pé kọ́ lọ kí wọn ọ̀rẹ́ yẹn lásìkò ilé òjì ọjẹ́ ni ọlọ́run kìí ṣe àṣàlà àtú tó ń ṣe o ò lè jẹ́ ni ọlọ́run kí wọn náà sọ pé ọlọ́run kúmọ̀ kò sísà ní ní mọ̀ ń kó àwọn ọmọ tí ó ṣe wàhẹ́ẹ̀kì lọ́wọ́ mọ̀ ń káwọn ọmọ tí ó ṣe jáàmù lọ́wọ́ ní òjò ọlọ́run kí o lè jẹ́ ni ọlọ́run báwọn ẹni tí ọ̀jẹ̀ ni ọlọ́run ìrún wákàtí márààrún rẹ̀ yóò máa pé yóò máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tọ́ba lówó lọ yóò lọ mọ́ta o ò lè jẹ́ ni ọlọ́run pẹ̀lú kó olówó lọ́kọ́ ọmọ yọ sàká gbogbo ẹ̀yin olówó ẹ̀yà ọmọ yọ sàká inú rọmọdọ́n la wà yìí ọ̀ràn yẹn ní sàká o kèé ṣe fi ń bá fẹ́ bẹ́ẹ̀ nọmba túláàsì tọ́jẹ́ fẹ́ni tí ọba yọ sàká gbogbo owó rẹ̀ ó di wàhálà sí lọ́rùn tọba dijọ́ ọ̀gbẹ́ndì àlùkìyàmọ̀ lẹ́yìn ìgbà tó ọba wa ń sọ̀rọ̀ yàn tán wà nà wá sí ó tó wá wo àwọn sí àṣegbọ rẹ bó o fẹ́ ń kírun wákàtí márààrún sẹ́wọ́n tí ń ra kà ńlọ́jọ́ ọ̀nà yàn lójúmọ́ náà sílà fẹ́ èèyàn tó lè ṣe tó ju sẹ́wọ́n tí ì lọ ṣáájú òrùn kọ̀ọ̀kan náfìlà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ọrún náfìlà ń bẹ lẹ́yìn rẹ̀ táàtù máa ṣe àwọn náfìlà tó dádúró bíi náfìlà tá a máa ń ṣe lásìkò ìyálẹ̀ta náfìlà àdúrà ọ̀nbẹ lọ́tọ̀ náfìlà òru ọ̀nbẹ lọ́tọ̀ àwọn nàwáfìlù míì ó tún bẹ bẹ́ẹ̀ ó fi máa rí ìyọ́nú ọlọ́run wàyọ̀rọ̀ jíbù náà ṣàfihàn ìwọ tó o fẹ́ jẹ́ ni ọlọ́run tòótọ́ yìí bí ìwọ ṣe ń ṣe ọ̀ranyàn tó ń ṣe náfìlà ní táàfì mọ̀pẹ́ ni ọlọ́run tòótọ́ ni ọ́ tó o mọ̀ pé n tó ń ṣe dá n tó ń ṣe ó mọ̀ wọnú àlùjá náà mọ̀jà àwọn tó máa fi ìkímọ̀ fi ọgbọ́n máa pe àwọn èèyàn pé irú tèmi ń fè tí mo fi ń wáyọ̀ ní ọlọ́run ẹ̀yin náà bá mi ṣe ọlọ́run jẹ́ ajẹ́ kan nú àwọn ẹni rẹ̀ àfààní ẹ̀rí ẹni tó fẹ́ jẹ́ ni ọlọ́run yẹkúnù mùsùlùmí kọ́ọ̀sì dáhùn kúlà àmàlì yìí wájú àlọ́ ìtààlà àfààní wọ́tọ́ fẹ́ jẹ́ ni ọlọ́run àníyàn rẹ gbọ́dọ̀ jẹ́ torí ìtọ́lọ́run tọ́ ọ bá fún èèyàn lówó fún torí ìtọ́lọ́run tọ́ ọ bá rán èèyàn lọ́wọ́ ràn lọ́wọ́ nítorí ìtọ́lọ́run tọ́ ọ bá fún èèyàn lóúnjẹ fún lóúnjẹ nítorí ìtọ́lọ́run ṣèbí lónìí ọ̀pọ̀lọpọ̀ tí kálukú ń ṣe sáníyàn wá jẹ́ torí ìtọ́lọ́run ọ̀rà fóònù fọmọ ọlọ́mọ tọ́jú obìnrin kó lè máa dà láàmú ní wọ̀sáàpù kó lè máa dà láàmú ní fídíò kọ́ọ̀lù torí bọ́ fẹ́ báyé ọmọ ọlọ́mọ jẹ́ àníyàn rẹ̀ ọ̀dà gbogbo ń tá a bá ṣe tí èbá ṣètò orí ìtọ́lọ́run o ò lè láádá fọ́ọ̀gbà ń bẹ̀ pé edórí ìwọ tó ń lò jáàbù lò jáàbù nítorí tọlọ mọ lò jáàbù torí dádì rẹ dádì rẹ ó kù sọba jíjọ kan lò jáàbù torí tọlọ ni àti róbì tó wà àtọkọ fira wọn lẹ ó sì yọ jáàbù àpẹẹrẹ pé kò ló ń torí tọlọ nu tọ ọba ló ń torí tọlọ tọkọ rẹ bá kú ọmọ lò jáàbù lọ tọkọ rẹ bá dá ìbọ́ọ̀sì rẹ ọmọ lò jáàbù lọ tí bàbá rẹ bá kú ọmọ lò lọ ìwọ ọmọ tó fẹ́ bojú mọ́ bojú nítorí kán mọ́ bá àmọ́ rí ọ tọ ọba ń ṣèbàjẹ́ kí náà ní mọ́ bójú nítorí ká má bàa dán ọmọ tó o bá ń rìnrìn èsì bójú nítorí ìtọ́lọ́ ọfẹ́ dànù gbẹ̀sí dànù gbẹ̀sí nítorí ìtọ́lọ́ ṣòkòtò rẹ fẹ́ fòkè yóò fòkè nítorí ìtọ́lọ́ ọfẹ́ akùràní akùràní torí nítorí ìtọ́lọ́ ọfẹ́ táwọn èèyàn ló ń jẹ́ nú fún wọn ló ń jẹ́ nítorí ìtọ́lọ́ ọfẹ́ ríra ní góòlù òsì nínú iṣẹ́ ájì ẹ̀yin Yorùbá lẹ́ máa ń kó àwa lọ mọ́kà ẹ̀sìn ní ájì kèé torí táìtù kèé ṣètòrí pààrọ̀ yín ẹ̀yin tẹ́ tó lọ ájì lọ́dún yìí ẹ̀yọ eyín ẹ máa wá eyín góòlù kan fẹ́ẹ́ sara ṣẹ́ ájì ẹ̀yọ kú òǹbẹ́ káàmìyàn ni ó lè jẹ́ mo rí ní ajẹ́pẹ́ ẹ̀ǹtí ọ̀lọ́mọ́ta ni tó bá lọ sápamọ́ sí ìlú kan tó ń tí bàálù jálẹ̀ ó ti lọ mọ́ta mẹ́rin ẹ̀ ìmọ̀tara ayé jẹ sọ́lọ̀ ọ̀wá mẹni tó wá ṣèjọsìn ájì fóun ni lọ ájì nítorí ọlọ́run gbogbo òjọsìn tẹ́ ẹ bá fẹ́ ṣe gbogbo òjọsìn tẹ́mi náà bá fẹ́ ṣe báwa náà ṣe ń ṣe wá àti ìkàṣe wá àti nítorí ìtọ́lọ́ gbogbo ẹ̀yin àfa ayé náà ẹ sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn nítorí ìtọ́lọ́ ẹ mọ̀ sọ nítorí owó tí wọ́n fún yín ẹ mọ̀ sọ nítorí ìtẹ́ ẹ̀fẹ́ láyé tẹ́ ẹ bá sọ nítorí ìtọ́lọ́ ìtọ́wọ̀ ń máa ń ṣe fáwọn èèyàn tí wọ́n láníyàn dáadáa yóò ṣe fún yín ọlọ́run jájọ sórí ilé ayé àtijọ́ ògbéǹde alkiyama ẹjẹ́ ni ọlọ́run tòótọ́ ọlọ́run àbíọ́ mẹ́jáwa náà sọ lásán o ibi táwa náà kù sí fún wa ṣe jẹ́ ajẹ́ ní rẹ o ilé ẹ̀kọ́ mùsùlùmí group of schools àwọn náà ṣe onígbọ̀wé ètò yìí à ń kí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ wá sí annual Ramadan lecture wa eléyìí tá a ṣe nílé ẹ̀kọ́ wa amọ̀rírì bẹ́ẹ̀ ṣe wá o ẹ̀yin náà wá nítorí tọ́lọ́run ọlọ́run san yín lẹ́san rí àjọ gbèrè àtijọ́ gbòǹde alkiyama ẹ lè fẹ́ pé wa ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero títí òru ọ̀la táàtù máa pàdé ìnáwó ayélujára islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.